Tóyìn Abraham WordBerry tiwantiwa ẹ̀yà Arẹolúwa we love and appreciate her torí òun náà máa ń lo impact ẹ̀ láti fi help àwọn èèyàn ó ti ní impact in so many people's life tó bá yá àwọn mímọ̀ máa sọ wípé ah kí ni ẹ Tóyìn ṣe kí ni Tóyìn ṣe bóun náà ṣe ń ṣiṣẹ́ òun náà ń try láti máa help àwọn èèyàn and àwọn tó dẹ̀ help wọ́n dẹ̀ ń testify sí so báyìí la ṣe rí olúwa dọ́là ìkan lára àwọn tó ń ṣe eh, skit and content creator tí òun náà appreciate Tóyìn Abraham Aribo, rí bó ṣe appreciate ẹ̀ tó náà dúpẹ́ lọ́wọ́ WordPress ó ní ìgbà tí òun nílé lórí tóun wà homeless tí kò síbi tóun máa gbé tí gbogbo ẹ̀ tó di kólekóle fún òun tó jẹ́ pé àtijọ́ àti mu gbogbo ẹ̀ ṣe kí ni ó le ó náà ń rí Tóyìn Abraham ó ní òun lè gbàgbé nǹkan tó ṣe fún òun ó ná fún òun nílé ó jẹ́ kó òun dò nílé ìgbà tóun wà ń ta tóun wà homeless tí kò síbi tóun fẹ́ sùn ó ní ṣe ni Tóyìn Abraham ó come to his rescue ó dẹ̀ help ọ ó ní for that alone nǹkan tó ṣe fún un ó náà lè gbàgbé láéláé o ari tó kọ síbi bíi ó ní god bless you so much mọ́mí ìrè olúwa word best i love you always you gave me a roof over my head when i was homeless ari tó appreciate ẹ̀ bíbí nǹkan tó dáa nìyẹn téèyàn bá ní ipá láti ran ọmọlàkejì lọ́wọ́ ẹ jẹ́ kéèyàn ràn án lọ́wọ́ ó ní a máa ń rí táwọn míì ṣe máa ń bú Tóyìn tẹ́ ẹlòmíì tó yẹ pé ní little thing just torí pé lómi fẹ́ get nǹkan lọ́wọ́ ẹ̀ kò mọ bó ṣe máa sọ ọmọ máa throw àwọn ash comments wọ́n máa bull under the comment section why tẹ̀ ṣe come out straight kẹ́ṣe ní à ẹjọ́ nítorí ọlọ́run a need help yín o tí ọlọ́run bá bá fi àánú yín sí lójú ó máa help yín dànkẹ́ fi máa máa bífù ẹ̀ àbí tẹ́ fi máa máa rò tẹ́ fi máa máa kórìíra rẹ̀ tẹ́ máa máa bull under the comment section ìyẹn ni kò really wà okay if you come out straight wípé ẹ need help ẹ̀ ó máa ṣe é àmì àwọn tó máa ń ba on on a daily basis wípé àwọn need ìrànlọ́wọ́ tó dẹ̀ ràn wọ́n lọ́wọ́ ìkànnì àrí tí ẹni yìí sọ síta báyìí in fact bẹ́ẹ̀ni ẹ ṣe post ẹ̀ i read a lot of people bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń commend Tóyìn Abraham fún nǹkan tó ṣe ẹnì kọ́kọ́ síbẹ̀ ó ní world best for many reasons that oil wey dey your head will never run dry that is why some people are beefing you world best with good heart thank you so much àríbáwọn ìṣẹ̀bẹ̀ sí ń rojo àdúrà fún Tóyìn Abraham pé à nǹkan tó ṣe ó sọ amaze àwọn first time táwọn máa gbọ́ tí Olúwadọ̀lá máa bọ́ síta tí ó appreciate Tóyìn Abraham ó nú fún un nílé nígbà tó ń wà homeless tí kò síbi tóun fẹ́ gbé ẹjọ́ ìwúre báyẹn títí láéláé èyí ò lè gbàgbé táyé bá ń já ayé tí ọ̀run bá ń jọ ọ̀run èyí ò lè gbàgbé tí èèyàn wà homeless tí kò síbi tẹ́nìyẹn fẹ́ gbé téèyàn dẹ̀ rẹ ni come to that person aid tí ẹnìyẹn dẹ̀ ràn yàn lọ́wọ́ èèyàn lè gbàgbé so ẹni tó bá dẹ̀ mọnú rò ó máa mọ pẹ́ dú in fact a lot of people ni wọ́n ń ṣàdúrà síbi bí iye òótọ́ ni ah God bless you this is why we love you this is why we appreciate you àrígbá àwọn fáǹsì tó yan Abraham tó ṣe bẹ̀ sí ń kọ òjò àdúrà síbi bí tí Ọlọ́run bá tó dẹ̀ sí máa máa ṣàánú.